àwọn kan ṣì ìtumọ̀ àdìsí yẹn gbọ́yé látara pé arákùnrin kan ó lọ lè bá nẹ́bí wa Muhammad. Àná Anas radiyallahu anhu. Anna rajulan qala ya rasulallahi. Arákùnrin kan ó lọ lè bá nẹ́bí wa Muhammad. ya òjíṣẹ́ Ọlọ́run. aina àbí. ibè lọ́wọ́ ànẹ́bì pé dákun lẹ́yìn tí bàbá arákùnrin yìí kú tán wọ́n lè bá ànẹ́bì kábà lè mọ àwọn òwò gan kí ni ìtumọ̀ bàbá lọ́dọ̀ àwọn Yorùbá kí ni ìtumọ̀ bàbá lọ́dọ̀ àwọn lárúbáwá gan. aina àbí. arákùnrin yìí wá ń ni bàbá mi wà lẹ́yìn tí bàbá rẹ̀ kú tán arákùnrin wá ń bi pé mo fẹ́ kó sọ níbo ni mi wà àlìjẹ́nà nà. bàbá rẹ̀ inú iná lọ́wọ́. bí ti wá sọ yìí pé bàbá rẹ̀ inú ní bẹ o arákùnrin yìí inú rẹ̀ bàjẹ́ ojú rẹ̀ yí padà ta ni sọ kí bàbá wà tí ó wá ti ń lọ ànábì ni pẹ̀lú rẹ̀ odò. Ànábì bá pè é padà. Ẹ bá wọ́n tán ànábì fẹ́ ṣe o. Ànábì bá pe arákùnrin yìí padà. Fàkọ́ọ́là. Ní bá sọ fún arákùnrin yẹn pé. Iná àbí wá àbá kàfé náà. Máwùlẹ̀ banújẹ́ iná àbí bàbá tèmi náà. Wá àbá ká àti bàbá rẹ̀. Fìnnárì. Wọ́n jọ wà nù náà nì. Nàbí ìwà bá káfíńnárì. Kí ló mọ abanújẹ́ fún kí ló mọ bàbá tèmi náà àti bàbá rẹ̀ mọ̀ pé bíyàn bá ti rẹ́ni kúra. Wọ́n bá ní lágbájá, wọ́n ní wọ́n lù ọ́ o. Tó wà ní sèbémi nìkan kọ́ apọ̀. Tó bá yẹ pé wọn nìkan ló mọ jáyà, ní ti pọ̀ ń bẹ̀rù oníbọ̀ tó nǹkan mọ́, wọ́n lè yááfì gbogbo yìí. Ànábì wa ni inna abi wa abaka bàbá mi àti bàbá rẹ̀ ọ̀wà nùnà. Láwọn yẹn wá di àdísì yẹn mú pé bàbá nẹ́bì ọ̀wọ̀ náà. Òun náà ló mú oníkálukú máa píná fún bàbá rẹ̀. A rí ọmọ tó nínú ni bàbá òun lọ. Látara ìdí kan sí ìdí kejì. Ẹ wá jẹ́ abira wa tá a bá wo Dọ́hìrò Hazel Hadith. Ṣé lóòótọ́ ni bàbá nẹ́bì ọ̀wọ̀ náà? Bàbá wo là nẹ́bì sọ? So? ṣé bàbá tó bí ànẹ́bì ni àbí bàbá tó tọ́ ànẹ́bì àbí bàbá tó rẹ ànẹ́bì àwọn ẹ̀wọ̀ gan ni lárúbáwá ń lo bàbá fún ó ní àlà árọ́bù. àlà árọ́bù tútìlì kùlà fúnlọ ilẹ̀ ábì alálẹ̀ ábì làkìkì. tí lárúbáwá bá lo gbólóhùn ábù tá a mọ̀ sí bàbá a máa túmọ̀ bàbá àkìkí biological father fún ọmọ lárúbáwá a máa lo habu fún gẹ́gẹ́ bí ajiwa junaid ń jẹ́ bàbá ayọ̀a. kàdálíkà aláàmà yẹkùnmù bí dàrbíyàtì. ṣètìrì ọ̀tọ̀ ni bàbá tó bíyàn gẹ́gẹ́ pé òun ni ó lọ ọmọ rẹ̀ bàbá nu wọ́n á tún máa lo bàbá fún tani. wàtútílẹ̀ kò hó <laughs> alàlẹ́ àmì. alàlẹ́ àlàmọ́ kínní ala man yakumu bi tarbiya. ala man yakumu bi tarbiya ẹni tó tọ́ yẹn òun kọ́ ló bí wa o kódà ẹ̀jẹ̀ kan náà lè má pa wá pọ̀ àmọ́ òun ló tọ́ yẹn káwá ní mọ̀wòlánà Sheikh Daudu Alufalla kí wá ní bàbá mi ni wọ́n torí pé àwọn ni wọ́n tọ́ wa àwọn ni wọ́n rè wá lárúbáwá máa lo bàbá fẹ́ ni tó tọ́ yẹn ó di méjì. wàtútìlẹ̀ kò hó àlàlẹ̀ àmì. bẹ́ẹ̀ ni lárúbáwá a máa lo bàbá fún ẹni tó jẹ́ àbúrò bàbá yẹn àbúrò bàbá rẹ bàbá rẹ ni ẹ̀gbọ́n bàbá rẹ bàbá rẹ ni. wàtútìlíkù alálìjáàdì. kódà bàbá bàbá bàbá tó bí bàbá rẹ bàbá náà ló pè é ní èdè lárúbáwá náà. فلماذا حملنا اللفظ على ظاهره هنا láwọn èèyàn fi wá ní àdìsítà nẹ́bì sọ pé iná àbí wá àbáǹkà fìnnárì kìí ṣe bàbá nẹ́bì gangan. wàhùwà yà tẹ́mílù ayẹ̀kú nẹ́límù rọ́ọ̀dù bí i amahu. amahu ẹni tó jẹ́ òǹkù rẹ̀ tó jẹ́ òǹkù ànẹ́bì ni wọ́n ń rìvásì níbi àdìsí yẹn. wàlẹ́ ìzàwà àlìdáwò. kìí ṣe bàbá rẹ̀ gangan Abu Tọ́líbì tó yẹ sí pé òun ló tó ànẹ́bì tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ànẹ́bì òun lànẹ́bí ń pè ní bàbá níbi àdìsí yẹn pé àbí wà bá kàfì náà kì í ṣe bàbá tó bí ànẹ́bí jẹjẹ. lè anna àbàwẹ́yìí wájádàwú mi ní àlèlè fàtẹ́ra. ọ̀nà wo ni bàbá ànẹ́bí ó gbà fi wọná torí pé bàbá àtìyá ànẹ́bí mi ní àlèlè fàtẹ́ra àwọn wo ní àlèlè fàtẹ́ra àwọn tí dáwọ́ ànẹ́bí ò bá láyé. wọ́n kọ́ dìjà. bàbá ànẹ́bí ti kú kán gbà ànẹ́bí ìdílójúṣẹ́ ìyá ànẹ́bí sì ti kú kánẹ́bí tó bẹ̀rẹ̀ sí ní mọ́ pèpè sójú ọ̀nà Islam àwọn kan wà ní pé ẹ̀sìn bí wọ́n bá wà ànẹ́bí kan láyé ó ní ẹni tí wọ́n náà wà ànẹ́bí kọ̀ọ̀kan sí ànẹ́bí Ibrahim ó ti láwọn tá a rán sí ànẹ́bí Lutu ó láwọn tá a rán sí ànẹ́bí Nuhu ó láwọn tá a sí Lukmanu ó láwọn tí wọ́n rán sí ànẹ́bí Isa ó láwọn tí wọ́n rán sí. wàlẹ̀ arọ́bù tẹ́tí hàlùlẹ̀ àmà àbáwọn wálẹ̀ ká ẹ̀làta ń mọ. kódà lárúbáwá a máa lo àbúrò ìyá àyàn ìyá àyàn náà ni ẹ̀gbọ́n ìyá àyàn wọn a máa lo ummu fún wọn. wàmínú kọlù tààlà. kódà ẹjẹ́ á mú ẹ̀rí wá nú alukur'ani. wọ́rọ̀ fáàbà wẹ́yìn alárìsì wákàrú làwọn sojada. níjọ́ tí anabi yusufu. salatu wassalamu. aleyhi salatu wassalamu tó dé orí ipò ọba. Àlùkùránì wá ní wàrọ́fà àbàwé yìí. Àbàwé alàlẹ̀ àárí sí. Ṣé mọ̀ pé àbàwé yìí tá à ń sọ yìí, a ní bàbá àtìyá. Wọ́n wá gbé bàbá àtìyá rẹ̀ alàlẹ̀ àríṣì sórí àga. Ó lo àbàwé yìí. Àbàwé yìí tó lò ń bẹ̀ yẹn kìí ṣe bàbá àtìyá nẹ́bí Yusufu gangan. Yàní àbá wàkàlátà o. Bàbá nẹ́bí Yusufu àti àbúrò ìyá ànẹ́bí Yusufu. ló lo àbàwẹ́ ìyẹn fún. wàkánná tí ń mú owó kọjú máa tá ìyá tó bí ànábì yusufu ó ti kú nígbà tí ó bí bùnìyàmínú bùnìyàmínú tó jẹ́ àbúrò ànábì yusufu yìí kò tí ì pé ọmọ forty one days gan kódà kò tí ì pé ọmọ oṣù méjì ìyá yẹn wà nínú ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ ò tí ì dá nígbà tó bí bùnìyàmínú nìyá yìí ti kú nígbà tó wá lọ wá rọ̀ fún àbẹ̀wé yìí bàbá àtìyá ni. bàbá ànábì Yusufu gẹ́gẹ́ tí ń ṣe ànábì Yakub àti àbúrò ìyá ànábì Yusuf ni wọ́n fi ṣe ya rẹ̀ lárúbáwá lo umu fún ó lo alẹ́tù ó lo fún umu mẹ́rin yẹn ìkànnì yẹn. wàkọ́lá àìdánì ìkáyà tán àìyúsùfà. Nam. Wàtàbátú millata àbáyé Ibrahim wa Ishaqa wa Ya'qub. Àbáyé tànẹ́bì yóò lò wàtàbátú millata àbáyé. Ibrahim. Ẹ̀rí ó lo àwọn jádù jádù jádì rẹ̀. Ibrahim. Ishaq wa Ya'qub ló lo Ábù fún bẹ̀rù. Wa kana Ishaq jaddahu. Wa Ibrahim jadda abihi. Wal muradu min qawlihi ta'ala kàmá akọ́rajà bàbá ikọ̀ mìnàlì jánà. kí n túmọ̀ pé àdìsá nẹ́bì tó ní iná àbí wà àbá àkàfin náà. kìí ṣe bàbá nẹ́bì o bàbá nẹ́bì gangan kọ́ kìí ṣe wálídù rẹ̀ ẹni tó tọ́ ànẹ́bì náà ni bàbá fún kìí ṣe bàbá ànẹ́bì tí ẹ̀kan bá ní bàbá ànẹ́bì ó wọ ọ tún ti ṣe ànẹ́bì èèyàn gbọ́dọ̀ mọ rorokuro sí ẹbí ànẹ́bì pàápàá jùlọ bàbá àtìyá tó bíi káwá ní bàbá ànẹ́bì ó wọ̀nà kì í ṣe bàbá tó bí ànẹ́bì torí àwọn kan àwọn kan wà tó yẹ sí pé tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ wọ́n ṣe imtihanu fún wọn wọ́n ṣe ìdánwò fún wọn wọ́n ṣe tẹ́sítì fún wọn ńgbà tí wọ́n ń kà wọ́n àwọn alùfàtà àwọn kan bẹ dáwà ànẹ́bì ò bá wọn láyé àwọn ti kú kán tó gbé ànẹ́bì dìde lójíṣẹ́ irú àwọn wọ̀nyí ni wọ́n ń pè ní alùfàtà tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ wọ́n kàn ṣe ìdánwò fún wọn nìkan lè fi mọ kílèrò ọkàn wọn Wọ́lẹ̀ àtìfáàlù. Nínú àwọn tí wọ́n ṣe ìdáhùn fún jọ́gbìn àlìkí àmọ̀ ni àtìfáàlù àwọn ọmọ kéékèèké tí wọ́n ìtí ìbàlágà tán bọ́ sálìkí àmọ̀ wọ́n ṣe ìdáhùn fún jọ́gbìn àlìkí àmọ̀. Wàlìmọ̀jání. Bẹ́ẹ̀ náà ni àlìmọ̀jání ni gbogbo ẹni tó bá ya wèrè. Wèrè yìí ló wáyà títí fá tó fi bọ́ sálìkí àmọ̀. Tó bá dálìkí àmọ̀ ní gbangba wájú Ọlọ́run wọ́n ṣe ìdáhùn fún wọn ká lè mọ̀ yí pé ànábìlẹ̀ gbà fún ni àbí ta ni. Wàásù mú. Bẹ́ẹ̀ ni àwọn odi nígbà gbẹ̀dàlìkì àwọn ẹ̀ di òun ò bí wọ́n ń pèrú kò gbọ́ kò gbọ́ bẹ́ẹ̀ ń tú Kùránì ní gbogbo orú wọ́n bí ń bẹ wọn dáhùn. wà mí ni ó. alátọ́ àti la ìwà rọ̀súlì. wà mí ni ó. tọ́ba sì ti wọ́n dẹni àlìjẹ́nà. ọba ò ní wafqọ ma yardọ ụrọ bụ irú àwọn ẹni bẹ́ẹ̀ ń kọ́ inú náà ni wọ́n wọ̀ látara bẹ́ẹ̀ kó máa jẹ́ kọma kí èèyàn wá ní ah bàbá nnebi ọwọ́ rẹ bàbá ànẹ́bì tó bí ànẹ́bì kọ́là ànẹ́bì rìvásì pé iná àbí wá àbá nke ṣe bàbá ànẹ́bì ó dẹ̀ fẹ́ mú ọkùnrin yẹn ó fẹ́ ìbànújẹ́ pé iná so látara bẹ́ẹ̀ That's all right, man.